aláboyún lóyún nísìn. bẹ́ẹ̀ni. kó wá máa lọ kó máa lọ ta lórí ọlọ. kó máa lọ ta lórí ọlọ. a gbọ́ kó ti lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò gbọ́dọ̀ sànù kó tó wá fà sí. kò gbọ́dọ̀ sànù kó tó wá fà sí. tó bá sànù tó bá tó fà sí ọlọ́run yóò jẹ́ kọ́mọ yẹn gbádùn. ọlọ́run rẹ̀ ò ní jẹ́ kọ́mọ yẹn gbádùn. ọlọ́run yóò ní. aa ah, baba. oògùn eléyìí ń wá dáa ibi tí nǹkan ti ń ṣe wá pọ̀ gan-an o. àtẹ́lómi ah, ò dẹ̀ ní torí ìyá rẹ̀ ti lọ nǹkan hmm. ee bàbá inú dẹ̀ wọ́pọ̀ torí mo rántí tó gbé àwọn atajọ́kùnrin yìí náà á fọ lọ á fi lọ ta tábàlọ á fà tán á wà fomi sí i á wà ní kó mọ̀ wéèsì á wà fa sí i ṣùgbọ́n mo rántí àwọn ìyá àwọn àkẹ́wà tó wí pé tó bá ti fa tán báyìí wọ́n á kàn gbé lọ síbi kọ́tà wọ́n á dóbi sí wọn lọ sọ́dá nù. àwọn ìyá òun ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí láyé mọ́ wọ́n sì hmm. wà á ti sá wọ́n wà kéye pàṣẹ. a béèrè mi pé eh, kùsẹ́ tó fẹ́ béèrè béèrè pé à kí ló dé tẹ́ fi sàn dànù. àwọn ah, ẹgbẹ́ sàn dànù náà ó yẹ kẹ́ ẹ lè gí ni. ẹ̀rọ tó wá ń lọ ńkọ́ tẹ̀pẹ́ ẹ̀rọ ẹ̀rọ lọ́ta ah. ẹ̀rọ tó ń lọ ah. tẹ̀pẹ́ tẹ́ bá ti lọ tán mm, wọ́n fòmí sí wọ́n sàn. ẹ̀yẹn yàtọ̀ ọlọ ọlọ táwọn fi lọ yàrá thirty one ni lẹ sọnù rẹ̀. ẹ dákun ẹ máa ṣe à programu yìí. ìsáàtì yẹn ń lọ lórí pé kí ó dé táwọn èèyàn ń ṣáájú tí tó sí. tí ò ṣiṣẹ́ ṣé kò sáàfà àwọn kò sí pásítọ̀ kò sí wòlíì mọ́ sí káyà àpárọ̀ fún yín ìṣòro tó ní àmọ́ ni mọ̀ ní àmọ́ pé irú àgbákò tó ṣe tó ti ṣe nù ẹlòmíì inú yín ló ti ṣe ẹlòmíì kan tó lóyún rẹ̀ níyà rẹ̀ ti ṣe ẹwọ tí ẹ tó ṣe nǹkan làádà rẹ̀ ah. tó lọ fi á tó lọ fi á bì kan. òun ò mọ́lé láì dáa kò mọ́ láì dáa àwọn kan kélékèlé kan àtúnyá sí ah. bó ṣe kéré mọ́ àgbákò ti dá ẹ̀rọ láì fún wa ó tóbi jù Hmm. nǹkan bá sì padà sọ́nà gbà nǹkan báyìí ló fa ọ̀gá ṣé nǹkan tó ṣe kéré mọ́ ló sì wá lè rí bẹ́ẹ̀ ó lè rí hmm. bẹ́ẹ̀ o kì í ṣe superstition o hmm. kì í ṣe superstition ó lè rí bẹ́ẹ̀ o ó lè rí bẹ́ẹ̀ o ọ́fíìsì tiwa nìyẹn a sì gbọ́dọ̀ defend nǹkan tá à ń sọ wọ́n gbọ́dọ̀ gbé question lọ wa ká sì rí ẹ̀rí rẹ̀ mú wá tòṣìṣẹ́ bàbá kan pàṣẹ mọ́ sọ pé tàbá sọ̀rọ̀ àwọ̀ bá ẹlòmíì tá a ṣe yẹsì kò rí nǹkan kò rí nǹkan kan nǹkan kan ti kọlù rẹ̀. nǹkan kan ah, ẹ omi tá a tún wọ̀ látàná yìí nǹkan kan ti kọlù nìyẹn. yes yes. ah. ẹ rí pé oyè tá a fún yín ẹ sí lóòótọ́ prof. Mm ò rántí mọ ẹnu náà pé wò ó ti dá ọkọ rẹ pé afúnni ní prọfù àbí ṣé prọfù náà kọ́ ni. Ah ẹ̀yin náà wo bí tẹ́ ẹ gbé wa lọ yìí téèyàn bá lọ ọ̀tá hmm. ọlọ́nù rẹ̀ ò ní jẹ́ kọ́mọ yẹn gbádùn. wá ti lọ ta wá ti fa àpò rẹ̀ èyí tó kù lẹ̀ bàbá ni wọn tún sínú sínú sínú sínú ó sì wà nínú oyún. Hmm. Baba, wọ́n gbé fún yín àwọn wọ́n ti gbé fún yín ẹni kan tẹ̀ máa ṣíà prógrámù yìí ni kán máa ṣíà program, yìí. wọ́n ò ṣíà prógrámù yìí bàbá wọ́n ò ṣíà prógrámù yìí wọ́n ò ṣíà rẹ̀. ìwọ ti gbọ́ ìwọ ń já lọ́rùn jẹ́ lómi inú wọ́n náà dúró pé ẹlòmíì náà pé lágbájá wọ́n náà yá mọ́ wọ́n náà ṣíà rẹ̀ ṣíà rẹ̀ sórí àwọn group tó wà tó wà lórí fún ẹ ṣíà rẹ̀ sórí WhatsApp ẹ ṣíà ẹ̀ káàkiri ó yẹ kí ètò yóò yẹ ká máa wò ó kí èrò kó pọ̀ káwọn èèyàn máa kó ẹ̀kọ́ ẹ̀yin náà ẹ wo nǹkan tí ẹ ọ̀rọ̀ owó iyebíye tó ń jáde látẹnu wọn ẹ̀yin náà wò ó fún ìgbádùn yín dẹ̀ ni fún àlàáfíà ara wa tó a gbé ìmọ̀ tiwọn àwọn kó sápò pé à yóò fi jẹ́ tàwọn fámílì àwọn nìkan àní sí lórí ètò ààrẹ ní máa gbádùn ara wa bá ṣe ń gbádùn yìí ọ̀pọ̀ èèyàn náà láwọn tó jẹ́ pé wọ́n ti jálà bá sọ̀wọ́ ní ìgbà ara tó ti challenge wa pé àpò ah, inú ilé ẹgbẹ́ ti mọ sọ yẹn èmi ò ní sáńbọ̀ọ̀lù síbi kankan hmm. mi ò ní sáńbọ̀ọ̀lù pé ẹ bá wá débì ẹ wà sáńbọ̀ọ̀lù kan bẹ́ẹ̀ tó hmm. bá a ti ń sọ yàrá mọ̀ pé bá a ti ń sọ ohun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní rí gbá ó dà pé oníkàwọ́ padà sẹ́yìn sẹ́yìn lọ́wọ́ àwọn tó bí ọkùnrin jòkó tó bá ṣe ah, gbọ́ wọ́n ní nǹkan báyìí gbọ́ sí nǹkan náà bá ń bẹ lóòótọ́ wọ́n ní tó bá ṣe báyìí lórí báyìí lóòótọ́ ní hmm. tí ń ṣe lò mí gbogbo nǹkan lórí lóòótọ́ kò sì kò dáhùn. bàbá ìbá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí á fi sí ojú òpó lẹ̀ ká tún gbọ́ ká gbọ́ òpin àwọn èèyàn ká gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn èèyàn ẹ bá mi pe nọ́mbà yìí zero zero eighty sixty two fifty one fifty one fifty nine ẹ bá mi pè dáadáa ẹ bá zero eight zero eighty six sixty two fifty one fifty nine.